Àyẹ́lẹ́gbẹ̀ bọ́dì náà ti bẹ̀rẹ̀ múrẹ́mú. Àjùmọ̀dínà school, a ray of light, easily inexpensive transformative education, international standard curriculum, frequent and successful assessment, activity lighting, safe and positive school climate, come and discover the joy of learning the sanctuary of our Imagina Center, Papabede area, Our Arabic and Western education programs are nicely patterned Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. This is Al Madina Schools at gmail.com. H5, Block 460 at the Medina School, South Abede area, Ogumasho, inspiring excellence. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين أتمنى أن يجب أن يكون هناك رسول الله صلى الله عليه وسلم lónìí ọjọ́ kọkànlá bèlùkà ìdá fourteen forty six ah ẹjọ́rọ̀ kàlẹ́ndà tí ó tún ṣe wẹ́pọ̀ ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún twenty twenty five ọ̀kàtàbíyà ọlábìnrin jẹ́ lónìí ọkọ̀ mi mò ń bẹ nínú yàrá ìgbọ́n ìṣẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dókítà ṣọ̀rọ̀fùdín gbadébọ̀ rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti gbàsílẹ̀ lùmọ̀dúnà center ọkọ̀ abẹ́rẹ́ nílò Ògbómọ̀ṣọ́ alákùnrin sheikh káàbọ̀ sórí ètò orúkọ nàìjíríà islam àti súnmọ́ àti sílẹ̀ islam kó bá ṣe ìlú dáadáa sí ẹ̀ ń tàn máa kó bá ṣe fún lọ́pọ̀lọpọ̀ ju bí ẹ ṣe tàmá rẹ lọ sí ìlà àbí aláwọ̀ tó sìn ọkọ̀ máa mú wa ó náà ní pé ayọ́kùnlá ṣe pẹ̀lú bí àwọn tó ń gbìyànjú láti lọ ṣe hajj tí wọ́n ṣe ń palẹ̀ mọ́ láti máa gbéra lọ lọ́kùnrin wọn lóbìnrin wọn ǹjẹ́ tí èèyàn bá ní lọ́kàn lánìí pé bí mo ti ṣe ń lọ yìí lọ́kùnrin èmi náà máa kan eyín mọ́kà tí àwọn yóò fi máa mọ̀ wípé mo ti ṣe hajj ǹjẹ́ èròǹgbà rẹ̀ tó ti síwájú ni ó ní ipa kan sí kejì nínú iṣẹ́ àìbádà hajj tí ó ṣe àbí kò ní. bákan náà fún àwọn obìnrin táwọn náà ń lọ tó jẹ́ pé islam gbà wípé àwọn tẹ̀sán lè lò kódà láì sí lọ láti máa fi ṣe oge àmì ní tọ́jú pé kò tẹ̀ sí lè tẹ́lẹ̀ kó wá jẹ́ báṣìkò tí ń lọ yìí lòun náà ti wá ní lọ́kàn ìgbé bóun náà bá dé bẹ́ẹ̀ òun ó kan irú eyín báwọn mẹ́nu ǹjẹ́ àníyàn tóun náà ti ní kúrò nílé òun ṣé yóò ní ipa òdì kan sí kejì nínú iṣẹ́ hajj tí ó fẹ́ ní àti ó fẹ́ lọ rèé ṣe eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ẹ̀dá kan báwo ni àwọn ò ṣe ta orúkọ ìwà fún obìnrin tó ń ṣe okó lọ́wọ́ tọkọ ìjálá ní ọjọ́ kejìdínlógún rọ́jà fourteen ah yìí tó túmọ̀ sí pé ọjọ́ kejìlélógún zolikaida tá a wà nínú èyí òun náà ni wọ́n kà sí títí òfin pé oṣù mẹ́rin tí wọ́n bá ṣe papọ̀ mọ́ rọ́jà àmọ́ òun mẹ́wàá ní títà òní òtí ìyá àwọn àti ní báwọn òṣìṣẹ́ kà ẹgbẹ́ ní arúgbó àná ṣe. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته dájúdájú gẹ́gẹ́ bí nǹkan àti mọ̀ tó dá wa lójú iṣẹ́ hajj orígun kan ní nínú àwọn orígun ẹ̀sìn islam márùn-ún eléyìí tó ti polú ẹlẹ́dàá wa ọlábọ̀ wa lọ́rùn àtọkùnrin àti obìnrin wa wípé ká ṣe lẹ́ẹ̀kan nínú ìgbésí ayé wa sẹ́ni tó bá ní agbára ọ̀nà tó lè gbà dọ̀hùn a sì máa ń pé lọ́dọọdún alhamdulilayi làwọn mùsùlùmí jákèjádò gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé wọ́n máa ń gbéra lọ sí mẹ́kà nírú àsìkò tá a wà nínú rẹ̀ yìí láti lọ́ọ́ ṣiṣẹ́ hajj kò sí tàbí ṣùgbọ́n wípé ọ̀kan pàtàkì gbòógì nínú nǹkan tó yẹ kéèyàn sapata ṣe láti fi pọ̀ níbi ṣe nígbèsè ayé rẹ̀ ní ṣe hajj ẹni tó ti lọ rí abáwọn yọ àwọn ẹni tó ń lọ lọ́dún yìí àbí Allah azza wa jal kó ṣe ní rọrùn fún wa ẹni tó ti rọ́nà rẹ̀ àbí Allah azza wa jal kó lànà rẹ̀ kó kálukú wa ẹni tí ń lọ sí hajj àníyàn rẹ̀ gbọ́dọ̀ já sí pé mò ń lọ sẹ́sìn ní ń ń sì lọ ìròyìn àti lọ gbẹ́fẹ́ ẹ̀sìn ni mò ń lọ ṣe. lórí hadithi kan tó wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu lọ́dọ̀ al-Imam al-Bukhari àtàwọn míì. قال النبي صلى الله عليه وآله وسلم ولمن حج لله فلم يرفث ولم يفسق خرج من ذنوبه كيوم ولدته أمه wọn lẹ́nìkẹ́ni tó bá lọ sí ṣe hajj tó sì jẹ́ wípé ó jìnnà sí àti ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ tí wọ́n jọ lọ lẹ́yìn ìgbà tó ti jẹ́ ihram ó sì jìnnà sí àwọn àwà pálapàla wọ́n fọ́mọ jáde kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n máa kànga kúrò nínú ẹ̀ṣẹ̀ lọ́dà bíjọ́ ti rẹ̀ bí sáyé ńlá lélẹ́yìí o sani tó bá máa rírì iṣẹ́ hajj tá à ń lọ sí. wọ́n kì í ṣèjọ́sìn torí kárí ni wọ́n kì í ṣèjọ́sìn torí táwọn èèyàn lè bá a dà mà. ike mi náà ti lọ sí iṣẹ́ hajj àlàájì ni mí báyìí àlàájà ni mí báyìí. torí pé kárí mi ta rí yẹn pé wọnú iṣẹ́ ìjọsìn kan àfikọ́ bàjẹ́ ẹ wo owó ẹ wàhálà ẹ dúró àsìkò tó ṣe pé ẹ fi sílẹ̀ láti lọ ṣiṣẹ́ ńlá yìí rárá pé torí kárí ni àṣedànù lásán ni èèyàn ní ládàá kankan bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà táwọn èèyàn sì gbé ọ̀rọ̀ hajj láwùjọ wa kárí ni ti wọ́ bẹ́ẹ̀ lóríṣiríṣi ọ̀nà kẹfẹ́rìtì gbogbo aráàlú gbọ́dọ̀ mọ̀ pẹ́ ń lọ wọn lọ pàtẹ àdúrà wọn pèlérè wọn máa jó nígbà bá tún lọ tó bá tún dé táwọn náà ni ó ti máa kó fọ́tò ránṣẹ́ táwọn ti wà ń bí báyìí àwọn tó ń lọ bí báyìí wọ́n mọ̀ bá pé kẹjà lọ́gàn sí kò dé mẹ́kà tó bá tún wá di pé wọ́n dé mọ kó mu kẹtún bẹ̀rẹ̀ sáláàjì tó rẹ mẹ́kà tọ́bọ̀ kárí ní pọ̀ àbá kílẹ̀ wá fẹ́ fi sílẹ̀ fẹ́lẹ̀ dání ìjọsìn tá a ṣe tá a jẹ́ aláníyàn tó dáa lórí ẹ̀ ṣe dànù lásán ní máa ń já sí i àti ìdànù lásán ni màá já sí. torí ẹ̀ àbúrò kan yín kan mánu àti ìfipé yín tó lúwa fún ọ àwọn kan wọ́n ti kán dànù wọ́n wá fẹ́ gbé eyín tó jẹ́ àdàmàdì eyín wọ́n fẹ́ fi dí ìhó ẹnu tó eléyìí kò sí tó burú ń bẹ̀ àmọ́ pé yín kan kún lè dá àmọ́ pé mo lọ mẹ́kà kárí mi lásán nù kí lọ́mọ èèyàn bá fọ̀ ẹ bá tiẹ̀ mọ̀ pọ̀ lọ mẹ́kà ọ̀nà kí ni wọ́n fọ̀ torí ìbéèrè kábẹ́rù Allah àtọkùnrin àtobìnrin ń tẹ́sí tí iṣẹ́ ìjọsìn tẹ ẹlẹ́ṣẹ̀ ó fi padà máa já sí pé kárí mi ẹ̀jìnà sí pátápátá ẹ̀jìnà sí pátápátá torí ọkùnrin èèwọ̀ ni fún ọ ọlọ́mọ́kà ọlọ́mọ́kà wọ́n ti fi eyín góòlù tàbí ti fàdákà sẹ́nu haramu kìí ṣe haramu fóbìnrin láti fẹ̀yìn gold tàbí ti fàdákà sẹ́nu ọlọ́mọ́kà kọ̀lọ́mọ́kà nínú nǹkan tọ́tọ́ sóbìnrin láti fi ṣọ̀ṣọ́ ni torí rẹ̀ ẹni tí ọlọ́mọ́kà ó lè fi ẹyin góòlù sẹ́nu lóbìnrin ó lè fi ti sílvà sẹ́nu lóbìnrin ẹni tó sì lọ mọ́kà náà lóbìnrin tó bá fi lè fún yín gold àbí ti silver tó bá fi sẹ́nu kò gbọ́dọ̀ jẹ́ torí àníyàn kan lè dààmú kó lọ sí hajj nítorí pé tó bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n máa já sí pé kárí mi ló ń ṣe ìwọ náà wòwò báwo ló ṣe máa rí tí wọ́n bá pè ọ lẹ́yìn ìgbà tó ti mẹ́kàdé láì jẹ́ pé wọ́n fàlájì kọkọ rẹ̀ wọ́n fàlájà kọkọ rẹ̀ báwo ló ti ṣe máa gbọ́ ṣé máa dùn mọ́ ni àbí àwọn máa wò pé ah, wọ́n tẹ́ ọ torípé ní tó bá ti ṣe ìjọsìn tí ò torí ti ibi tẹ́ ti máa dá àmọ́ nù ibi tẹ́ ti máa dá àmọ́ nù òun náà ọkọ̀wé kan wọn kọ́ sáyẹ̀nsì bíi ìwé tó àfa aláàjì síwájú ẹ̀ hmm. ó kọ́ tí ì tẹ́lẹ̀ síwájú ẹ̀ ó kọ́ hajj wọn tẹ́wọ́ gbà lọ́dọ̀ rẹ̀ kọ́ bá hmm. hajj àbí ọgbà òkúkú mà torí kábẹ̀rù Allah lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní tí ọkọ bá kú fún obìnrin ní ọjọ́ kejìdínlógún oṣù rọ́jàbù tó lọ. tó báwo ni ó ti ṣe ka oṣù mẹ́rin àti òru mẹ́wàá tí ó fi pé gerege a sọ fún yín pé ní ọjọ́ tọkọ rẹ̀ kóyún náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní jókòó ìjà. lábẹ́ báwọn ká pé ọkọ rẹ̀ ó ṣaláìsí nírọ̀nì òun sì ti sanwó hajj kó n fẹ́ lọ sí hajj lábẹ́ òfin ṣẹ̀rí àkọ́gbọ́dọ̀ lọ́mọ o yóò jókòó oṣù mẹ́rin àtòru mẹ́wàá nígbà tó bá tó jókòó oṣù mẹ́rin àtòru mẹ́wàá o ni ó tó láǹfààní àti lè lọ sí hajj títọ́dún ìgbà tí gbọ́mọ lọ́wọ́ bọ́ọ̀nù ó tún dẹ̀ mí ẹni tọkọ rẹ̀ wá ṣaláìsí níjọ́ kejìdínlógún oṣù Rajab yóò ṣe yóò jókòó ìdà láti ìjọ́ kejìdínlógún títí tí oṣù Rajab tí ó fi tán yóò wá ṣe Ṣàbán pé lẹ́yìn rẹ̀ yóò ṣe Rajab yóò pé lẹ́yìn rẹ̀ Rajab Rajab yóò ṣe Ṣàbán yóò pé lẹ́yìn rẹ̀ yóò ṣe Ramadan yóò pé lẹ́yìn rẹ̀ yóò ṣe Shawwal yóò pé lẹ́yìn rẹ̀ yóò ṣe Dhul-Qa'dah Dhul-Qa'dah yìí kò ní pé nítorí pé ó ti ṣe nǹkan bí ọjọ́ méjìdínlógún àbí ọjọ́ méjìlá nínú oṣù Rọ́jàbù tọkọ rẹ̀ kú tó bá ṣe ẹ̀ẹ́ dọ̀lùkárìdà tó bá fi lè ṣe pé yóò ti máa bọ́ sí oṣù mẹ́rin àtijọ́ bíi mọ́kànlá àtòru mẹ́wàá lolúwa sì sọ pé yóò ṣe torí rẹ̀ tó bá ti lè ṣe dọ̀lùkárìdà bébì kan yóò wá ka ọjọ́ kún iye ọjọ́ tó ṣe nínú oṣù rọ́jàbù tí èèpọ̀ gbọ̀n ká pé ọjọ́ tó kà tó pé rọ́jàbù fi pé ọgbọ̀n ọtán sí oṣù belkaida ọ̀nbẹ ní ọjọ́ ogún àbí ẹ̀kọkànlélógún nísìnyí àwọn asẹ̀sẹ̀ ṣe òru mẹ́wàá kùn báwo lòru yẹn ó ṣe tán òru máa ń bẹ̀rẹ̀ nígbà tó òrùn bá wọ̀ ó máa ń tán nígbà tá àlùfájàrí bá yọ ètò túmọ̀ sí wípé ní ọjọ́ tí ọjọ́ òpéjọ mẹ́wàá fún un ọjọ́ mẹ́wàá kọ́ ni ó kà òru rẹ̀ ni ó kà òru rẹ̀ ni ó kà ètò túmọ̀ sí wípé nígbà tó bá ka ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún ọjọ́ kẹfà ọjọ́ keje ọjọ́ kẹjọ ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹsàn-án àti màá pé òru ìní máa ṣíwájú gbogbo ọ̀sán ọjọ́ mẹ́sàn-án ti pé òru ọjọ́ kẹwàá ti dé nígbà tí òru ọjọ́ kẹwàá dé nígbà tí ilẹ̀ bá ti má ó ti parí nù nítorí pé ó ti ṣe oṣù mẹ́rin àti òru mẹ́wàá tó bá fi lè ṣe ọ̀sán tẹ̀lé ó ti ṣe àlékún torí pé olúwa ẹlẹ́dàá wa ní walladhina yutawaffawna minkum wa yadharuna azwaja yatarabbasna bi anfusihinna arba'ata ashhurin wa 'ashra wa 'ashra olúwa ẹlẹ́dàá wa ó sọ lọ́nà tá a fi mọ̀ pé òru ni wọ́n ń sọ tó tó bá sọ pé wà Ama pọ̀sán ni wọ́n ń sọ wà á ṣọ́rọ́ ó túmọ̀ sí pòrò ní tílẹ̀ bá ti má ní òru kẹwàá àní nígbà tí ilẹ̀ bá ti má tóru kẹwàá ti tán so ògbókátà láti sọ̀sán rẹ̀ má kò tó parí nù. zero zero eight five six seven seven seven two six zero zero eight five six seven seven seven two six plus two three four. 8083293896 plus 234 8083293896 eléyìí láwọn nọ́mbà tàbí máa fi pọ̀ wọlé báwa táwọn ń bẹ ní nàìjíríà àwọn àti báwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè ẹ lórúkọ yín o. wàhálà ìgbìmọ̀ sálàmù rahmatulahi wa barakatuhu. ìbéèrè yín. ìjọba dáàbò ní ọ̀dọ̀ wa níta hmm. lórí àwọn àfáàndà lọ́wọ́ yẹn ọ̀sán ní owó láti tó ọmọ jáde lẹ́ẹ̀kan àtẹ̀tẹ̀ lẹ́ẹ̀kan. Ilé iṣẹ́ ẹ̀rí àbáyé máa ní kí ó jẹ́ kó dàbọ̀ ọmọ ní òwò pé kí ó fẹ́ fi bàbá ní orí pẹ̀lú. Alhamdulillah, lọ́jọ́ pé ẹ tí ní àgbọ́yé tó péye nípa ẹ̀sìn, òun náà ló bí gbogbo eléyìí. Òfin ẹ̀sìn Islam fi yé wa, ìwọ bàbá tó bímọ lọ́sọ̀ọ́mà rẹ ló kọ, òbùkátà láti pàfà kan sí i dèpòdépò pé ọmọ díìlì rẹ̀ ojú ọ̀nà táwọn fi ń jẹun ni lópin ìgbà téèyàn bá sì gbọ́n àwọn ọmọ jẹ lára yín títí tẹ́yìn náà fi gbọ́n nígbà tẹ́ bá ti gbọ́n ẹ rí i pé àwọn náà wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ kì í sọ̀nà téèyàn ti máa rí jẹ ìsìláàmù kọ̀kọ́ àkọọ́lẹ̀ pé kẹ́ máa pàfà kan kọ́ abáyé sọmọ ló kọ̀ dèpòdépò wọn mọ̀ sọ pé ó ti wá wọ́n ní ìsìn torí gbogbo nǹkan ló ti wọ́n Nàìjíríà Hello, lórúkọ yìí o ìyá ó ti jẹ́ zero zero five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine two eléyìí làwọn nọ́mbà tó lè jẹ́ àbífà àtàǹdé ní nàìjíríà àti fáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè náà ẹ lórúkọ yìí o ọ̀rẹ́rùn sọ ẹ parí bí yín pápá àbí kẹ́yìn lọ́lẹ̀ dáadáa kó tó jẹ́ ìbéèrè yín. ìlànà tẹ́gbà sọmọ lórúkọ fúnra yín kò sí nǹkan kankan bàbàrà ń bẹ nígbà tó ọmọkùnrin ló bí ọmọbìnrin ló bí orúkọ tí wọ́n bá ń rò tí wọ́n bá jọ́kan nínú àwọn orúkọ tó ti mọ̀ tẹ́lẹ̀ náà fáwọn tó dáa ni ó béèrè ẹni tó ní lè sọ ọmọ lórúkọ báyìí báyìí báyìí sì sọ fún ọpá keje tó ṣe pé ẹ ń sọ fún àwọn èèyàn tó wà nítòsí pé orúkọ báyìí lẹ sọmọ tẹsí tún sọ ní orúkọ àbísọ àbóríkì kọtàkùn Islam lópin ìgbà tí orúkọ tẹ sọmọ kò bá ti mú burúkú dání orúkọ tẹ sọmọ tí ó bá ti mú ìtumọ̀ burúkú dání orúkọ àbísọ oríkì kò sí nǹkan ti síwájú. àwọn èèyàn tó wá ń kí orúkọ tá a ni ẹ bá lóúnjẹ tẹ fẹ́ fún ẹ fún ọpọ́n jẹ gbogbo yòókù yẹn wọn lọ lówó tó fẹ́ ná dànù ẹlẹ́yìn ìjẹ́bù ti ṣe jẹ́ wọn ṣe máa bí maláyò so àmọ́gbà tó ṣe pé àwọn èèyàn gbọ́yé dání nípa ẹ̀sìn bíi ó kéré púpọ̀ yàtọ̀ síbẹ̀ mélòó lẹ gbọ́yé gan tẹ̀ máa tẹ̀lé náà ló fà á ló fi jẹ́ pé ẹni tó fẹ́ tu yín jẹ ọ̀rọ̀ àwọn lọ́rùn láti tu yín jẹ tó rágídí ń bẹ̀yìn náà jà gbogbo ń tán sàlàyé fún oúnjẹ ẹsìn mélòó lẹ́ẹ̀ máa tẹ̀lé ibi tí àbá jẹ yín náà lẹ́ẹ̀ máa wá pé kí ni súnà sọ sọ́tọ̀ súnà ọjọ́ bó ti ṣe dé. ẹ lórúkọ yín o. wà á lè gbọ̀n kọ́lá wọn wá àti lọ́kùnrin bẹ́ẹ̀ fún kọ́lá. ìbéèrè yín. Thank you wọ́n ni wọ́n ti wọ́n bẹ̀rẹ̀ ọ̀dọ́ bá wọ́n ti wọ́n ní láwọn ọkọ̀ àwọn kò sí ìṣòro kan ni àwọn ti fi láwọn lẹ̀. Mm-hmm. ní ìbẹ̀rẹ̀ iṣẹ́ àwọn ọ̀dọ́ fún wọn yọ ọ̀rẹ́ pa àwọn ọ̀rẹ́ ní ìṣòro wa àwọn ti fi láwọn lẹ̀. alhamdulillah ìbéèrè tá nípa àwọn ẹni tó sopa bísínẹ́sì islam mùsùlùmí sì la mọ̀ wọ́n orúkọ mùsùlùmí náà ni wọ́n ń jẹ́bi sí ṣùgbọ́n tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ti fò fẹ́ǹsì àwọn láwọn ò ṣe islam mọ́ táwọn bá wá bá wọn fọ̀rọ̀ jómi tó rọrùn wọ́n máa ń làwọn sọ wípé ìṣòro kan táwọn kojú ni làwọn ò rí ọ̀nà àbáyọ fún nígbà táwọn ń bẹ ní islam àtàwọn wá fi islam sílẹ̀ làwọn rí ọ̀nà àbáyọ fún kí ni nǹkan tí a fẹ́ sọ sílẹ̀ yìí. akọ́ni pé islam tẹ́rí ń oríire ayé àti kàlùkìyàmà ni ẹni tó lu ẹlẹ́dàá wa tó bá rọ̀ láti jẹ́ mùsùlùmí tó sì múlẹ̀ mójútó islam rẹ̀ tó kú lórí islam àwọn gangan láàmú àti kú oríire tó bá yẹ pé àkọọ́lẹ̀ bá ti síwájú fún yàn wípé èèyàn ti lè máa sẹ̀mí ní sẹ̀mí olóríire àtọ́ bá rẹ̀ kíkó òun lọ ìníwé àkọọ́lẹ̀ ọba gbàwájú máa lọ́wọ́ yọba máa hùwọ́ lórí ibú yóò sì kú lórí ìṣó lórí ibú tó padà wá wọná olùwà kọ́ má ti tùwà bẹ́ẹ̀. ẹni tí olúwa bá ti fi islam ṣàánú ọmọ pò oore tó ju gbogbo oore lọ lolúwa ti ṣe fọ kò síbi téèyàn wà láyé téèyàn ti kojú ìpọ́njú kò síbi téèyàn wà láyé téèyàn ti kojú ìṣòro kódà gan tó bá jẹ́ mùsùlùmí òdodo ó ní ìgbàgbọ́ tó gbópọn àdánwò tí ó ṣe ọ ọ̀pọ̀ ju tí ó ṣe káfíìrì lọ. irúgbà náà bí wọn Muhammad sallallahu alaihi wasallam wọn lólu ẹlẹ́dàá yóò máa dán yín wò bí ìmánì yín bá ti ṣe lágbára tó àwọn tí ìmánì wọn ga jù àdánwò tí wọn lè kẹǹkà jù àdánwò ṣe ní àdánwò ṣe ọ ọmọ màní lẹ́gbẹ̀ẹ́ gbogbo àdánwò tó ṣe aṣáájú wa anabi wa Muhammad sallallahu alaihi wa bá yẹ kó tánà ò bá ti bá wa náà lábà máa pa àti islam mọ́ tàwa lẹni náà tó ṣẹ́kù ní islam ìmọ̀sí gbogbo wa sí ni tó bá ti islam sílẹ̀ tọ̀lọ̀ sábà wọn ni gbogbo àwọn òyìn náà wọn bọ́ lọ́wọ́ àdánwò inú àdánwò làwọn náà wà wọn bá àmọ́ jẹ́ mùsùlùmí àdánwò ńlá náà ní í ṣe wọn náà ló ṣe rí i pé àtòrú àtọ̀sán wọn àdánwò náà ni ó mú wọn mọ́lẹ̀ tó fi máa pariwo olùwà ẹlẹ́dàá wa ní gbé ìṣòro báyìí ọ̀wọ́ onìkan náà ló sì lè mú kúrò fún yàn. bí ẹ bá ti wá sọ pé torí nítorí dé sí mi mi ń ṣe ìsìláàmù mọ́ nítorí dájú òun náà ni wípé tándí ló dé o tó ń sá káàkiri tándítándí ní ọ̀padà gbàyè rẹ̀ mọ́ lọ́wọ́ èyí tí ń ṣe ọ́ tẹ́lẹ̀ ó ṣe mú mára eléyìí tó ra gbálẹ́ yìí èyí tí wọ́n ì bọ́ lọ́wọ́ rẹ̀ ni àkàràmọ̀kọ́mọ̀ wọ́n ẹ̀yin sọ wípé wọ́n sọ pé ìṣòro tó bá wọn ni ló jẹ́ káwọn lọ bòmíì ìgbà tẹ́ wá lọ bòmíì sáwọn náà wá mú kúrò ní àbọ̀ ọ̀gbádùn òfin ẹ̀sìn Islam sọ fún wa pé tẹ́nìkan bá jẹ́ mùsùlùmí tó wá ti torí ìṣòro tó bá tó lòun ṣe Islam mọ́ tó a lọ darapọ̀ mọ́ àwọn kèfèrí ìṣòro ń bá kú ọ̀ wọ́n ní ṣé ṣíṣe kèfèrí òun àbáwọn kèfèrí tó darapọ̀ mọ́ àbí ìṣe kèfèrí wọn tó nà ń bá wọn ṣe tó ń lọ gbé ìṣòro nǹkó ni wọn ni rárá o wọn ní ìṣòro yẹn á mọ sọ pé nígbà tó dáàrin wọn àmọ́ kì í sàwọn wọn gbé èyí tó túmọ̀ sí pé ẹ̀dẹ́ ni olùwà wa dẹ́ kó àtàtàrà ṣíṣe bẹ́ẹ̀ sórí ibú ní ìsìláàmù tọ́wọ́ alójútùú ńgbà tó di kèfèrí òun òun gan ni ó mú mọ́lẹ̀ ó ti di ìkàn tí ó kà mọ́lẹ̀ tí ò ní jẹ́ kó lè kú òní di ìṣe kèfèrí láéláé má àjẹpá kọ́ lẹ pé yóò sọ̀rọ̀ ìbú níbẹ̀ fún olùwà kọ́mọ́sí wa ló lórí ìbú wọn àmọ́ pàdánwò tí ń ṣe ọ̀yìn nígbà míì tó lùwà tí ọ̀bọ ọmú kù ọ̀hún sùúrù tó ń ṣe àtàfaradà tó sì ti torí rẹ̀ kọ́ fẹ̀sìn Ìsìláàmù lẹ̀ òní ọ̀sẹ̀ sábàbí tó fi wà lìjẹ́nà àkàràmọ̀kọ́mọ̀ wọn ẹ mọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ló wà lónìí ìṣòro tí ẹ ti dé bá ọkàn ya kàtá ni mùsùlùmí ni lórúkọ bàbá àtìyá rẹ̀ mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n láti ìgbà tó ń ti gbọ́njú kò rántí pé òun ṣe nǹkan kan nínú tẹ́sán islam mú wa rí lẹ́sìn òun gan alára ti lé lógójì ọdún ẹ dákun eléyìí kí ló fẹ́ sọ fún Allah tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá mi wọ́n kọ́ mọ́tíláṣí sí ibi imú ilé rẹ̀ kò tiẹ̀ débẹ̀ rí wọ́n ń pèpè fún sọ̀rẹ́ à kò tiẹ̀ dáhùn rí irú rẹ̀ ni ọ̀wọ́ á àwọn mùsùlùmí kan wá kóra àwọn jọ wọn làwọn ṣe sọ̀látù jànáza síta ní lára wọ́n ti ṣe sọ̀látù jànáza sí káfìrí lára tábà tí ẹ̀dánwó ẹ̀wò kò lè wúlò fún nítorí pé ojú ọ̀nà tó gbà ojú ọ̀nà àwọn tí èsè mùsùlùmí ni ẹni tí wọ́n á máa fi ṣe mùsùlùmí láǹfààní lẹ́yìn ìgbà tó bá kú wọn ò lè fi ṣerú rẹ̀ láǹfààní kó wúlò fún ọ yìí tẹ́ tún béèrè àtúnrí mi gbọ́ níbi tí a ti gbọ́ wípé ọ̀pọ̀ nínú àwọn ẹni tó ṣe wípé ààbẹ̀ Allahu pé kí irun wọn pọ̀ wọ́n ní wọ́n ti lọ hajj rí lọ́kùnrin tàbí lóbìnrin àwọn náà lára ń tún lọ sí ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni kódà gan yóò tún wá jẹ́ pé ń bẹ ní ṣọ́ọ̀ṣì yẹn títí májú wọ́n máa ṣe àdúrà nínú ṣọ́ọ̀ṣì títí májú aláàjì sí ni aláàjà ni la hawla wala quwwata illa billah kódà ní tó wá tó àṣírí fún mi ó tún dákọ̀ ó dákọ̀ fún mi lágbègbè kọ̀ọ̀kan nílùú báyìí aláàjì báyìí aláàjà báyìí nílùú báyìí aláàjì báyìí aláàjà báyìí tí wọ́n bá jiyàn ẹgbẹ́ kan jáde kan jiyàn inna lillahi wa inna ilayhi raji'un yóò sì wá mọ́sálásí ọmọ ẹ̀sìn tí alùsùnà a àdánwò ń bẹ nílẹ̀ yorùbá yìí ọba nílẹ̀rù púpọ̀ èyí tí ọ̀kan ti ń kọrin tó lò òun ò ṣe ìsìláàmù mọ́ ọmọ ṣọ́ọ̀ṣì lòun tẹ̀ ti kọ́ ṣọ́ọ̀ṣì rí eléyìí tí àwọn èèyàn ń pariwo kan iná lójú kan ọmọ ọ̀hún gbogbo ẹ̀ jáde pé kìí sùn nìkan irú wọn pọ̀ wọ́n ti fi ìsìláàmù sílẹ̀ orí di eléyìí orí ìsìláàmù làwọn ń bẹ kó lọ ẹlẹ́dàá kó jẹ́ ká máa tẹ̀mí orí rẹ̀ là ń bẹ ọwọ́ kọ́gbẹ̀mí wa orí rẹ̀ là ń sìn bẹ ọwọ́ àkógbé wa dìde tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà ilé tó wá ṣe ládéhùn fáwọn ẹni tó bá ṣe ìsìláàmù kò kí fi àlùjànnà làwa ń bẹ ọwọ́ kó lọ akójẹ́kọ́jẹ́ ibi tá a padà sí lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmà má fi ìsìláàmù rẹ sílẹ̀ àwọn olùmọ̀ sọ pé kò sí nǹkan tó ní tó tó bá ní islam ọ̀rọ̀ yìí má sì jẹun hmm. máa rántí rẹ̀ ń gbogbo ìgbà hmm. àti wọ́n tó jẹ́ mùsùlùmí àti jẹ́ mùsùlùmí kò sí nǹkan tó o ní tó bá ní islam kò sí n tó o ní tó bá ní islam kò ní yé odijọ́ tí kálukú bá kú hmm. so ìwọ tó o ní islam yóò padà yọ pé kò sí n tó o ní ìwọ tó o ní islam ó bá jẹ́ pé ọ ló ní gbogbo ayé yìí yóò yọ pé kò sí n tó o ní torí pé ńgbà tó kú náà ká tiẹ̀ kí wọ́n kó gbogbo nǹkan sínú sàárè rẹ̀ wó rí mọ́ wọn kàn kó pàǹtí dọ̀tí lásán sí ọlá tó o ní rí mọ́ ìyá ló kù olú akọ́mọ̀sí wa lẹ́nu ìyá lẹ́yìn ìjọba tó ṣe jẹ́ wọ́n ní àwọn afurasí pé táwọn èèyàn bá ń ṣàdúà láwùjọ wa wọ́n máa ń ṣe àmì pé àmínà wọ́n ní ṣé bí wọ́n ti ṣe ní ká máa wí àmínù àbí yorùbá lẹ́bù yorùbá lẹ́bù náà ni so tó bá ṣe dictionary ń ta pé ní yorùbá level ń jọ wọ ọbẹ pọ ìjọ wọ ọbẹ torí pé ọ̀rọ̀ yẹlò mi ọkàn máa rò pé báwọn ń ṣàwàdà ni wọ́n sọ pé yorùbá level ó túmọ̀ sí pé àwọn nǹkan táwọn ń ṣe fún rò pọ́ náà ni tí kì í sọ̀nà wọ́n rò pé mànà ni tí kì í ṣe mànà wọ́n rò pé ìmọ́lẹ̀ ni tó jókùnkùn tó bùkátà àtúnṣe ìjọ wọ abẹ dictionary yẹn pọ̀ òsín ti ń jẹ́ àmín àmín wọn kì í dúró lédè lárúbáwá lórí haraka orí skun ni wọn ti máa ń dúró àmín tó torí ẹ̀ wá sọ pé àmínà ha rárá yorùbá lẹ́bùn ni kì í sì ṣe pàǹsá wàdà ńgbà tá a ṣe àmín lẹ́yìn àdúrà ẹ̀ mọ̀ tó máa rẹ̀ ní àdúrà mi tún lò náà ìtumọ̀ rẹ̀ ní Allahumma stajib ìwà Allah gbọ́ àdúrà wa dá wa lóhùn ìwọ olúwa gbàdúrà wa dá wa lóhùn torí ẹ ẹ jẹ́ á máa pe nǹkan bá ń ṣe ní káfọ́ tó wá fojú sùn wa òun náà ní kó mẹ́rin pa àkàn ṣàdúrà dànù nígbà tó ṣàdúrà ń tán àmín èdè lárúbá ni gbogbo ìjà ń sọ léde mi àti èdè lárúbá ló ti wá amen ẹ àmín gbogbo èdè lárúbá ló ti wá tó wọ́n jí lò wọ́n yá lò àbí kí n pé wọ́n yá lò èdè lárúbá ní ìpìlẹ̀ rẹ̀ àmín. Hello, orúkọ ní o. Hello, sorry, ní ṣọ́rọ̀mù, lọ́gbà ẹjọ́ tí ń bèèrè. Ó ń bọ̀ ní. Ní Mm-hmm. Ṣé àwọn ọ̀run àwọn àwọn ọ̀rá yìí ló kò fi ẹ̀ tó àpapàdà rẹ̀ àti láti kùn. Ẹ ẹ lọ́wọ́ àbúrúkú bí à. Ẹ ní láti ní kò sí tàbí kí lẹ́sọ. Ṣé kò sí ìṣàárọ̀ ilé ẹ̀ṣọ́ àdúrà ọjọ́ mẹ́fà lẹ gbà lérò? Ìgbà wo lọ́wọ́ bí mo? Ìgbà wo lọ́wọ́ àpàdà bí mo? wọ́n á padà gbé lọ ní àárọ̀ ọjọ́. Ọ̀rọ̀ ó ti wí. Wọ́n á padà gbé lọ ní ìrọ̀lẹ́ ọjọ́. Ọ̀rọ̀ ó ti wí. Ó ti wí. Ó ti wí. Alhamdulillah, obìnrin tó lọ láti bímọ. Ẹ pé wọ́n rọbí fúngbà pípẹ́ láti bí aago mẹ́fà kù díẹ̀ àgbo mẹ́fà kù díẹ̀ ló tó bímọ ètò túmọ̀ sí bí wákàtí mẹ́rìnlélógún ni ló fi ṣe tó fi ń rọbí bẹ́ẹ̀ ni lópin ìgbà tọ́mọ bá ti jáde èsì kó tí bímọ ọ̀jẹ̀ bímọ tí mà jáde wọn kàn ń jẹ́ ìrora ni wọn ni ọmọ lọkọ máa bọ̀ ọ̀dọ̀ wọn fún lábẹ́rẹ́ kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn sọ láti yan sọ láti lè mọ́gìrìk salatul isha àṣùbà ọ̀bọ́họ́r àti àṣọ ti ọjọ́ yẹn ó ti di ọ̀ràn yẹn lórí rẹ̀ pé ọ̀sán padà lẹ́yìn ìgbà tẹ́jẹ̀ bímọ bá dá. tó tó bá jẹ́ pé àsìkò tó bímọ sí òun àkókò magrib kò tí kò tí ì wọlé tó kò sẹ́ni tí ó bi léèrè pé kó san magrib yẹn padà àmọ́ magrib tàná àìṣà tàná àṣùbà tòní bọ́họ̀r tó ní asọ̀ tó ní gbogbo ẹ̀ ọ̀sán padà zero zero five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six alóko ní o aleykum salaam wa rahmatullahi wa barakatuh alóko ní o dín dé. ìbéèrè yìí. bí ọkọ hmm. ní ìlànà ìṣẹ̀lẹ̀ ìlànà ìṣẹ̀lẹ̀ báyìí lọ ẹni ìṣẹ̀lẹ̀ láàrin àwọn àtọkọ hmm. ó sì pa sí àwọn òbí ọmọ ìyàwó ká lọ ní ọkùnrin ìlú ọkọ hmm. wọn kọra àwọn ìtọ́jú ní yorùbá lẹ́yìn wọn ní ìlànà ìṣẹ̀lẹ̀ àtẹ̀lé ká kọra ẹ̀yìn àjọ wa kọra àwọn yẹn kí n lórí ọdún kan àti ọdún bíi ọ̀dà yìí ó fẹ́ lọ́kọ̀ọ́

Mm-hmm. alhamdulilayi obìnrin tó wọlé ọkọ lórí bí islam ti ṣe wípé kọ wọ ṣùgbọ́n kéde òyede ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó táwọn ẹbí obìnrin táwọn lọ gbé ọmọ wọn kó nílé ọkọ tó ń tẹrù rẹ̀ tí wọ́n sì tú wọn ká ní ìṣesí ìtàṣà àti ìṣe yorùbá obìnrin yìí ti wá ń ṣe bí ọdún kan báwọn ọ̀fẹ́ lọ́kọ mi ìjọ tọkọ lọ́kọ mi bẹ́ẹ̀ kọ́tọ́ hmm. torí títí di wákàtí tá ń béèrè ìyàwó ọkọ rẹ̀ náà sí hmm. nítorí pé ìgbà tí ọkùnrin àti wọn fẹ́ra wọn kì í ṣe àṣà lẹ fi so wọn pọ̀ hmm. Islam lẹ fi so wọn pọ̀ nígbà tí ẹ wàá fẹ́ kọ́ máa yán jẹ́ ìyàwó fọkùnrin mọ́ Islam náà lẹ wá di báwo ni ìtúká ṣe lè wáyé láàrin wọn tọ́mọ yín ò fi bọ́ lọ́wọ́ wípé ń ti ń bẹ lábẹ́ ọkùnrin ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀ ìsìláàmù lẹ fi bẹ̀rẹ̀ àtàlẹ́ fi parí ẹ̀ ara páwọn èèyàn gbẹ́sìn yẹn hmm. ojú wọn dúdú púpọ̀ sẹ́sìn islam àṣà lọ́pọ̀lọpọ̀ ń ṣe tó rò pọ̀ ń ṣe islam hmm. ẹ̀yin ṣe lọ so ìdí lọ́dọ̀ balẹ̀ hmm. nígbà tẹ wá rí kéde òye dédé ìwà ni kò máa lọ sí kóòtù kan lọ́dọ̀ balẹ̀ kí wọ́n jáwèé ìwé báwo ìwé kí ni wọ́n fẹ́ já ìwé wo wọ́n fi kọ́ tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ máa já bí ìsìláàmù tó so wọ́n pọ̀ ń bẹ kò kú ẹ ṣèwádìí báyìí kásà báyìí káwòdì ó sì ti ṣẹlẹ̀ débi pé ọmọ ọ̀fẹ́ jẹ́ ìyàwó ọkọ rẹ̀ máa nǹkan lẹ́bàá já yìí ọmọ yín ò fi hàn pò náà fẹ́ jẹ́ ìyàwó fọkọ má àwọn ẹni tó mọ̀ nípa ẹ̀sìn wọn ṣàlàyé fún ọ̀nà tí ìtúká yìí ó fi wá tọmọ yín ó fi lè lọ́kọ mí ní rọrùn tọkùnrin yìí náà sì ní já sí wípé òun náà obìnrin wọn máa wà nípò pé ìyàwó rẹ̀ lọ́jẹ́ wọn máa sọ pé sojúṣe ò sojúṣe wọn máa sọ pé kí ni ìyàwó ń ṣe nígbà tí wọn mú kúrò tó mójútó àbó mójútó wọn máa sọ pé òun ti ṣe mójútó ẹni tí wọn mú kúrò òun wa sọ pé ìyàwó tiẹ̀ náà ni kí ló ń wọran torí ẹ ẹ má jẹ ká máa da nǹkan rú lọ́nà ẹni tó ṣe pé kò kò kò kò ṣe ṣe pé mùsùlùmí lòun mùsùlùmí pera yín kó tó di lẹ́yìn náà kí la bá débi pé àwọn ọmọ kò lè ọkọ kí la bá débi látàwọn èsì àwọn aláṣà oríṣi mi tó ṣe pé ọmọ wọn tó bá ti sọ fún wọn náà ni wọ́n gbà wọlé ẹ ṣe tẹ́tí tí gbogbo ń tọ́mọ yín bá ń sọ ọmọ tó lọlé ọkọ ẹ ṣe ìsílẹ̀ ara rẹ̀ lẹ sọ́ọ̀lẹ̀ ẹ̀mí ń bẹ lọ́wọ́ yín ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí wọn alákòóbá ni wọn tọ́mọ yín bá ti lọlé ọkọ ẹjọ́ mọ́ gbé bẹ́ẹ̀ àwọn ìyá karambà ní lójúmọ́ pínrín pínrín ní ọmọ pọ́mọ́ ní ọmọ pé kílẹ̀ tún jẹ lónìí o tó ti dé àbí òtí ìdè ní ti ń pẹ́ lóde ju o kọ́mọ́jẹ́ pé ń ti ń wọ àwọn míì o ètì nà wo ṣe mójútó lé ọkọ tiẹ̀ tó fi wá jẹ́ pé tọmọ lọ bàjẹ́ àwọn ìyá kan òṣìṣì tí ìgbà tọmọ jẹ tí ó jókòó tì tí ó lè dúró ti sọ pé èmi mo bá tiẹ̀ jẹ́ nígbà tẹ́ bá wá lé nílé ọkọ alákọ̀ọ́kọ́ ọ̀nà àdàtẹ̀ tún ní lé nílé ọkọ ẹlẹ́kejì ọ̀nà dàtẹ́ tún ní jó rílé ọkọ ẹlẹ́kẹta náà gbé torí ẹja bẹ̀rù Allah àwọn ìyá tí yóò ṣe bẹ́ẹ̀ fún yín o ẹ̀yin ṣe fẹ́ di ẹni tí ó jẹ́ òkúta àdìgbò ló má rílé ọkọ gbé fáwọn ọmọ tí ń tẹ̀ràn lọ lé ọkọ torí ẹ ẹ ṣèwádìí báwo ni ìtúkọ̀ ṣe wáyé tóbìnrin yìí tó fi lè ní àǹfààní láti lè lọ́kọ mi tó bá sì ṣeé ṣe wọ́n bá yín ṣàtúnṣe láàrin ọmọbìnrin yìí àtọkọ rẹ̀ àtúnṣe lọ́dà ìgbà tí èsì pọ́kùnrin kọ́ lẹ̀ náà ló fi dọ̀ràn sí gbogbo wọn lọ́rùn báyìí nìsí torí ẹ̀kọ́ padà sọ́dọ̀ ọkọ rẹ̀ lẹ́yìn àtúnṣe ẹ̀yin tẹ́ fi dá sí tẹ́ fi dábẹ̀ rú ẹ má dá sí má lẹ́yìn ìjẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní àwọn fura pé láwùjọ wa àwọn èèyàn máa ń wọ́ lọ sí hajj tìkẹ́tìkẹ́ kódà ara wọn tí wọ́n máa sọ pé hajj mi ti pé mẹ́rin ara wọn tí wọ́n máa sọ pé ẹlẹ́ẹ̀kejì mọ̀ ń lọ báyìí àwọn tó lówó tí ń lọ hajj báwọn kí ló dé tí wọn yọ zakat ah, ẹ̀yin náà ti bá wa béèrè lọ́dọ̀ wọn kí ló dé tẹ̀ yọ zakat ẹ pé ẹni tó lọ sí hajj lónìí kò sí tàbí ṣùgbọ́n olówó díẹ̀ nítorí pé hajj tẹlomi wọ eight million tẹlomi ó dín sí díẹ̀ tẹlomi lé owó yìí èso owó kékeré ẹni kó sì ní eight million tó yọ. sí ten million tó yọ láti lọ ṣiṣẹ́ hajj ó dájú pé kìí gbogbo owó rẹ nù ó tún láwọn owó tó rántí pé hajj yìí ẹ̀kan ṣoṣo lọ́jọ́ ọ̀ranyàn nínú gbèsè ayé wa ẹ̀zẹ̀kẹ́ ọdọọdún ló ń torí ẹjẹ́ à ń lówó tó yẹ kó yọ tẹ̀ra rẹ̀ dànù ó rò pé ẹ̀sìn Islam ló ń tàn jẹ owó òun náà ni wọ́n padà dé tí wọ́n fi máa fìyà jọ nínú jahannam tó o bá kọ̀ láti yọ zakat ẹni tó lówó owó gidi bíi náírà nkóbò àbọ̀ oníwúrà àbọ̀ onífàdákà ẹni tó ní nǹkan ọ̀sìn ràkúnmí màálù àtàgùtàn àbọ̀ ní nǹkan ọ̀gbìn àwọn ẹni tí wọ́n ń oúnjẹ wóró bíi ìrẹsì bíi ọkà bàbà bíi alikama bí àgbàdo bí ẹ̀wà gbogbo ní tó ṣe é ti mú dùn wọn hmm. wọn máa yọ zakati nínú eléyìí àwọn ẹni tó ajẹ́ pé nǹkan míì làwọn ń gbìn bí ẹni tó ní igi owó anígi kòkó anígi kaṣú gbogbo àwọn wọ̀nyí kìí ṣe inú wọn gangan láti yọ zakat ní kaṣú àti kòkó hmm. ṣùgbọ́n owó tẹ́ bá pa ń bẹ̀ nígbà àkọ́kọ́ tẹ́ bẹ̀rẹ̀ sí ṣòwò yìí àwa rí i pé ó ká èyí tó kéré jù nínú téèyàn ní téèyàn fi yọ zakat pé ká pé eŋti ìṣirò padà jásí fún yín wípé ẹ ta àwọn èrè oko yín sí lọ́dún yìí ọjọ́ ogún mílíọ̀nù náírà ẹ wàá kọ́ dé tilẹ̀ lónìí pé òní ọjọ́ kọkànlá o nínú oṣù belkaida ìjọba fourteen forty six mo ní twenty million twenty million lábẹ́ bí zakati ti ṣe rí lónìí owó tó pọ̀ ni ó tiẹ̀ ti léṣe tó kéré ju téèyàn ní téèyàn fi bẹ̀rẹ̀ sí yọ zaka tó bá wá di ẹni yọ zaka sí lọ́dún yìí o tó bá wá di ọjọ́ kọkànlá oṣù belkarida àtọ́dún ti ń bọ̀ àwa nìkẹ́ tún wò èló lówó ti ń bẹ lọ́dọ̀ yín àti kaṣú àti kòkó tẹ ní tẹ tí tà èló lẹ́rù pẹ́ lè tà sí ẹ sì rò owó tọ́jú ojúlówó owó má ọjà iye tẹ́ lè ta ọjà o tó ẹ sì bí ẹni tí ń ta búrẹ́dì tí ń ta mílíkì ẹ sì ròyè tó wọ́n bá jẹ àtúwárí pé ah owó yìí ti wọ forty five million forty five million láwàá gbé gègéle ápùn fógójì nítorí bá jáde níbẹ̀ mílíọ̀n kan ó lé díẹ̀ iná ní zakati tẹ yọ ẹ dákun ẹ wọ ẹ wọ àánú olúwa wa ti pọ̀ tó ọlọ́hùn fún ọ ní forty five million tó lẹ́nu mi ò yorùbá forty five million wọ́n wá nípa ọyọ one million àti àti àti sín ọ̀wá ni á ah, owó ìpọ̀ ẹnìkan ṣe béèrè wọ́n ní lọ́dún tó kọjá ìgbà tí àwọn fẹ́ wò pé táwọn ti lówó àwọn rí pé owó táwọn ní jẹ́ mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún ìgbà tó wà tọdún yìí dídí àsìkò yìí àwọn tó wá wo owó táwọn ní olùwà wa ń ṣàánú àwọn ẹ̀dá púpọ̀ púpọ̀ ṣùgbọ́n láì mọ oore lọ́pọ̀ jù nù wọn ó ní owó yẹn ti di ìlọ́po mẹ́wàá one hundred and fifty million. wọ́n ní lẹ́sìn wọ́n sọ fóun hmm. wípé owó yẹn ti wọ zakat. tó hmm. gbà tó wá di one fifty million ní ìsìn wá ń bí wípé ẹ dákun ṣé fifteen million lòún gbégede lé ní àbí one fifty <laughs> one fifty torí kí wọ́n bá pè ọ ní bàbá ọ ní fifteen million ọmọ bínú lónìí hmm. torí kí bàbá ọ ní one fifty ni ọ ìyẹn wúwo kókò ń fúyẹ́ ẹ máa pé ìyẹn fúyẹ́ kókò wúwo èyàn tó bá wúwo tó ló ń fúyẹ́ ńkọ́ ọ̀ndọ́gbọ́n kọ́gbọ́n nù torí ẹ̀ one hundred and fifteen million divided by forty hmm. so ìwọ wàá yọ ìdá kan nínú ogójì péré Allahu akbar hmm. wàá wò kí ni tó wò rí ọdá tí ọba tún fi dẹ̀mí aláàánú lolú ẹlẹ́dàá wa torí ẹ máa yọ zakat hmm. ẹ má dàgúnlá sí ẹni tí ó ní owó ẹni tó ní nǹkan ọ̀gbìn ẹni tó ní nǹkan ọ̀sìn bẹ́ẹ̀ náà làwọn oníkàràkátà ọjà tẹ ní lórí àtẹ ẹ ṣírò iye tó lè jẹ́ tẹ lè tà sí tí ò ní wọ́n jù tí ò ní dín jù ẹ wàá sì mọ́wọ́ yín alhamdulilayi àwọn èèyàn ń gbẹ́sìn yé gan-an wọ́n sì ń gbìyànjú láti mú lò adúpẹ́ fún Allah kódà tó fi dórí àwọn obìnrin obìnrin kan wà tí ó pè lọ́dún kan wọ́n ní àwọn fẹ́ yọ zakat lọ́dún yìí ǹjẹ́ mo jẹ́ mọ̀ ẹ́ pé láti bí ọ̀sẹ̀ méjì làwọn ti ń ṣírò gbogbo owó tó wà lọ́wọ́ àwọn máyì tí ó dé owó ọjà tó wà lórí àtẹ àwọn ò tí ì rí síta ṣé àwọn kan lè fojú bù káwọn ààrẹ má fojú bù ẹ máa ń so obìnrin bìnnú obìnrin bìnnú ìbéèrè ẹni tó ṣe béèrè kì í ṣe pé náà jáwé sóbì torí pé àwọn náà kíyèsí nísìnyí ẹ bá sọ pé àní àní àní pé gbogbo àná ló lò sí ni nínú ìlú yòówù tẹ̀ ń bá ń gbé láyé ẹ ra àwọn mùsùlùmí tó ń ní owó ní ìsìn nàìjíríà ní ìsìta ló lówó jù ṣé bá ọmọ mùsùlùmí ni tó bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àyè ọmọ mùsùlùmí lówó gidigidi tí wọ́n ń sìn yọ zàká gidigidi ìbéèrè ni. جزاكم الله كل خير يا شيخ جزاكم الله كل خير في الدنيا والآخرة بإذن الله títí láti máa ṣẹlẹ̀ ó lónìí lórí ètò tí a fi nàìjíríà tó fi ìgbà àwọn ọmọ pàdé ní ọjọ́ mẹ́jọ ìlú insha Allah rahman alimadina